Ah, ẹnìkan bẹ ńlọrin àwọn kì í bàtà yìí sàrùmí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ó mọ kéwù gan àjọ máa ń ṣe àjọ máa ń ṣe ọ̀rọ̀ ọ̀rẹ́ tó ní lóga láti bíi bíi bíi nineteen ninety one nineteen ninety títí títí tó fi dàsùkò tí bí bí nǹkan bíi fifteen years sí ìsìn báyìí ó wà kí mi ní mo wá sọ́dọ̀ mi gan ẹ̀yìn mọ́tò wọn gbà yóò kàn gbọ́mọ sínú ìwà a park ó lè bu three hours á dùbúlẹ̀ sọ́dọ̀ mi á máa ṣàwádà alùsùn náà náà ó kàn ní kíní ni kíní yìí ẹ sì máa ń ṣe mọ́ dákun. ó ní ti sí ká ẹ mọ̀ ṣe mọ̀ ìdá nígbà nígbà bá mi sọ̀rọ̀ kọ́lá kò yọ tíra sí tí èmi ṣe mọ̀. ìjọ náà fóònù náà káyì òun náà yóò máa gbọ́ mi yé sí ó ní mo ní àbáwọ̀lá ẹ mọ̀ tẹ̀sí ẹ̀yin fúnra yín ni gbé kínní ẹgbẹ́ ẹni gbọ́n kan dá ẹgbẹ́ yín. láti jọ náà tí mo bá tún wò ọlọ́run kò gbọ́ mi sẹ́. sẹ́ ẹgbẹ́ yẹn rí ẹgbẹ́ yẹn rí àpá ìsàrùmí nílọrin wa òun ni ò jẹ́ kí mi ó wo sẹ́mọ́ àjọjókòó ni bó kí fi wá sórí Facebook wa ní.